mo kì í kàbọ̀ sí ajá balẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ó ṣojú orílẹ̀-èdè yìí níbi ìdíje àwọn omidan miss african russia chiamaka victoria ló fara hàn níwájú gbogbo àwọn ènìyàn nílọ́lọ́ yìí níbi ìdíje ayẹyẹ ọ̀hún pẹ̀lú àsíá orílẹ̀-èdè nàìjíríà èyí tó ní àbàwọ́n ẹ̀jẹ̀ lára ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló àti ìtumọ̀ ńlá òun ni àsíá tí ọmọbìnrin yìí mú dání tó ní àbàwọ́n ẹ̀jẹ̀ lára ń sọ nípa rẹ̀ ó ń sọ nípa ìjínigbé ìpànìyàn àti bí orílẹ̀-èdè nàìjíríà ti ń pàdánù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lójoojúmọ́ bákan náà ní ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ń kan sáárá sí wípé bí ó tilẹ̀ mọ ìjìyà tó ń bẹ níbẹ̀ síbẹ̀ ó jáde pẹ̀lú ìgboyà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àwọn ìjọ synagogue ti fohùn léde sí gbogbo ènìyàn wípé ikú wòlíì TB Joshua kò dá iṣẹ́ ìsìn dúró nínú ìjọ náà kódà àwọn yóò bẹ̀rẹ̀ ìsìn láti ọjọ́ karùn-ún oṣù keje bákan náà ni wọ́n tún sọ ibi tí wọn yóò sin baba náà sí wípé a ò gbókùú baba lọ́bì kankan ilé ìjọsìn bí la sìn ín sí egbò ikú arẹwà ìbídùn àjàyí ìgódàlò sì ń fojoojúmọ́ kẹ̀sí lọ́kàn àwọn ènìyàn pàápàá àwọn ẹbí rẹ̀ bí wọ́n ti ń ṣe ìrántí ọdún kan fún aya ìránṣẹ́ olúwa náà ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n wá yẹ àwọn ẹbí náà sí fún ìrántí arẹwà ìbídùn àjàyí ẹni tó dágbére fáyé ní ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún 2020 nínú èyí tí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú àti igbákejì rẹ̀ hamzat pẹ̀lú wà níbẹ̀ màmá ọkọ àwọn ọmọ ó ní ìbídùn fi sáyé kó tó di wípé ó lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀rọ̀ àáfàá oníwàásí kan eléyìí tí ó ń kọ orin ìlú mọ̀ọ́ká onífújì Alhaji Pasuma níbi ayẹyẹ kan ni ó ti gba orí ayélujára kan eléyìí tí Pasuma pàápàá dìde níbi ayẹyẹ náà láti náwó fún un wípé a àáfàá ẹ mọrin mi ju Kùránì lọ wàláì. wọ́n ní wọ́n fẹ́ rí mi ní kò ní ṣe kí ló dé ẹgbọ́n kí ni fọ́ọ̀rọ̀ fẹ́ rí mi èyí tí lè rí lẹ́rìí ìyá wọ́n láyé lẹ́rù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Princess Ìfẹ́mídé ti ké sí àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ jọ̀wọ́ o ẹ má fi ohun tí kì í ṣe tèmi lọ̀ mí o látàrí fọ́nà fídíò oníṣẹ́jú kan eléyìí tó ṣe lórí ayélujára rẹ̀ ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí àwọn kan lérò wípé ó ṣe orin náà láti fi dá sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ láàrin ìlúmọ̀ọ́ká olórin Tọ́pẹ́ Àlàbí àti Yínká Aláṣeyọrí ni Ìfẹ́mídé pariwo wípé ẹ má gbọ́mọ tí kì í ṣe tèmi fún mi o orin inú sinimá kan tí mo ti kọ sẹ́ sẹ́yìn ni mo fi sórí ayélujára ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. ìrìn àjò kí n má ṣe fọ̀rọ̀ ara mi kọ́gbọ́n kò tó yẹ mi ìrìn àjò ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ìdájọ́ òdodo àti ìdàgbàsókè ìlú ní ìpínlẹ̀ Ebonyi ti fi ìkọminú wọn hàn lórí bí wàhálà ìjọmọgbé ṣe ń pọ̀ sí ní ìpínlẹ̀ náà pàápàá pẹ̀lú àkọsílẹ̀ méjìlélógún tí wọ́n ní láàrin ọdún 2020 sí ọdún 2021 ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti fi ọkàn àwọn ènìyàn balẹ̀ pàápàá àwọn ènìyàn ìpínlẹ̀ náà wípé ètò ààbò tó nípọn ti wà ní ìpínlẹ̀ Imo tí ènìyàn sì lè rìn yan fanda lọ́sàn-án àti lóru láì fẹsẹ̀ kọ gómìnà ló fi ọkàn àwọn ènìyàn ìpínlẹ̀ Imo balẹ̀ wípé ẹ má kọminú àlàáfíà àti ààbò tó péye ń bẹ ní ìpínlẹ̀ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta èmi ni mo lórin olúwa ló fún mi ó ní òjíṣẹ́ olúwa lady evangelist olúwa làṣẹ adélẹ́gàn sọ wípé orin tó dá wuyewuye sílẹ̀ lórí ayélujára ìyẹn orin onídùúró mi wípé òun gan ni ọlọ́run fún ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí ìránṣẹ́bìnrin náà ń dáhùn sí àwọn ìbéèrè láti ọ̀dọ̀ àwọn oníròyìn èyí tí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ BBC fi sórí ìtàkùn ayélujára ẹ gbọ́ bó ṣe sọ bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti mọ̀ kún kìnìún ẹ̀yà àjúdà mo dúpẹ́ dúpẹ́ o orúkọ mi ni ajínrere obìnrin tolúwa làṣẹ aya adélẹ́gàn tí ọlọ́run fún ní orin onídùúró mi ẹ̀ ṣe o ó yà mí lẹ́nu wípé irú sista Tọ́pẹ́ Àlàbí bó lè sọ wípé ẹni tó kọ orin onídùúró mi tọ́lọ́run fún mi wípé orin yẹn ò kì í ṣe orin tí ó yẹ kí ọlọ́run ó fún yàn ó yà mí lẹ́nu gan o torí pé ẹ títa tọ́pẹ́ àlàbí àwa ń wò ó lókè wípé ọlọ́run ló ń fún ní orin titi ẹ̀ ṣùgbọ́n a ò mọ̀ wípé ó tún lè máa ba orin olórin jẹ́ wípé kò yẹ kí ọlọ́run ó fún yàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré ni Dàmọ́lá Ọlátúnjí ti ló ìtàkùn ayélujára rẹ̀ fi ṣe ìkìlọ̀ fáwọn olólùfẹ́ rẹ̀ láti kíyèsára látàrí àwọn ìtàkùn ayélujára tí wọn yóò máa tẹ̀lé àti àwọn ìtàkùn tí wọn yóò máa wọnú rẹ̀ pẹ̀lú ọpẹ́ pàtàkì lọ́wọ́ ìtàkùn Instagram tí wọ́n ràn lọ́wọ́ láti dá ojú òpó Instagram rẹ̀ padà fún lẹ́yìn tí àwọn ajíniglóhùn lọ ka Instagram rẹ̀ kúrò nílẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gómìnà ìpínlẹ̀ Plateau Simon Lalong ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ náà láti rí dájú wípé wọ́n wà ní ojúlá alákọ̀ọ́fín ṣọ́re kí wọ́n má ṣe sun àsùnpìyè rárá ẹ̀wẹ̀ ó ké sí àwọn ọlọ́pàá láti rí dájú wípé gbogbo àwọn amòòkùnṣèkà pátá ni wọ́n mú kí àlàáfíà tún lè padà bọ̀ sípò sí ní ìpínlẹ̀ náà kò ní jù báyìí lọ fún àjààbálẹ̀ wa tàsìkò yìí orúkọ tèmi ni ṣògo rẹ̀ ní kejì ó dàbọ̀.